تنجي وبمروى الإمام رحمه الله تعالى وكما تابع النبي محمد صلى الله عليه وسلم وليس في الأمة كالصحابة في الفضل والمعروف والإصابة فإنهم قد شاهدوا المختار وعاينوا الإقرار والأنوار وجاهدوا في الله حتى بان دين الهدى وقد سمع الأديان وقد أتى في محكم التنزيل من فضل ما يشفي من غليل وفي الأحاديث وفي الآثار وفي كلام القول والأشعار ما قد ربى أن يحيط نظمي عن بعضه فاقنع وخذ من علم wọ́n ní òfin ẹnìkan náà àwọn àjọ àdúgbò mọ̀fàmì ọ̀rọ̀lọ́ àwọn àríwá àríwá sẹ́lẹ̀m sàhárà tọ́jà bí àwọn sàlẹ̀ pẹ̀lúpọ́ǹlì nínú àjùlọ ọlọmọ àrùn bí àti dáadáa olùdí bọ́ọ̀lù àti kẹyìn ń ṣe nǹkan kó ti ṣe déédéé fẹ̀yìn náà mo ṣẹ́hùn ìmọ̀tọ́rọ̀ ولمن جبل تقول عن النبي محمد صلى الله عليه وآله وسلم وعاين الإصرار والأنوار wọ́n rí gbogbo tó pamọ́ bákan náà gbogbo tó mọ́lẹ̀ gbogbo àwọn rí wọ́dà àdù fílà ìhàkà dáná ìrìn òwúrọ̀ àwọn ọ̀sẹ̀mẹ̀ ẹ̀díyànà ti jagun títí títí lójú ọ̀nà ọlọ́run ọba títí tẹ̀sẹ̀ yìí fi hàn tẹ̀sẹ̀ màná fi hàn sí gbogbo àgbáńlá yìí tẹ̀sẹ̀ sáàmù gíga ọ̀pọ̀ náà ti rẹ̀ mọ̀kẹ́mi tẹ̀ndínlẹ̀ mẹ́kọ́mùlẹ̀ tí èèyàn bá wo tó wá nù àkùrán nípa ọlá tí ń bẹ fáwọn sàrè tó wá nù rẹ pọ̀ púpọ̀ tí ètò ti gbé tí èèyàn bá tẹnu dé òdo ìgbẹ́yìn mọ́ láéláé tí èèyàn bá tẹnu dé tó wá nù àkùrán nípa ọlá àwọn sàrè òdo ìgbẹ́yìn mọ́ láéláé. وفي الأحاديث والآثار وفي الآثار فكان تتوانا حديث النبي محمد صلى الله عليه وآله وسلم تقوى الله وسلم أترى تتوانا lẹ́nu àwọn sábẹ́ kan fúnra wọn wọ́n bí nkẹ́lẹ́ àmì kọ́wé wọ́n lè ṣàárẹ̀ bákan náà ó tún wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó tún wá nínú ìdílé ìfọ́n kọ wọ́n kélé wì. máa kọ́dọ̀rọ́bà mi àni yọ̀hẹ́ ọ̀nà mi àǹbà ọ̀dọ̀ yìí fọ̀kùnà wọ́n kó mi nàáyé mi. ní nǹkan tó pọ̀ tayọ tí mo lè kéwì sọ nípa gbogbo ẹ̀ ètò wọn wá nípa ọ̀nà àkùrán nínú súnà nínú àwọn àdá ètò wá bí wọn sọ lọ́rọ̀ ètò wọn kéléwì wọn lọ pọ̀ ju táwọn lè fi ìwé àwọn yìí wí jáde lọ àwọn ò lè wí apá kan rẹ̀ gan torí di eléyìí sẹ́ni tó ṣe é gbé yọgbà kò sí sẹ́ni tó mọ̀ látara ìmọ̀ àmàdájú ìmọ̀ àmàdájú lélẹ́yìí títàbí nípa rẹ̀ torí di eléyìí tó máa ń sọ mọ́tara rẹ̀ tàbí gata yọ ẹni tá a máa gbẹnu àtẹlù wọn gata yọ ẹni tá a máa ṣe ẹyẹ wọn wọn gata yọ ẹni tá a máa gbé àmì wọn dáwà àmì wọn tẹ bá ń tẹ ń bá wọn jẹ kí làwọn ajá mọ rẹ tí wọn fi ẹsẹ ẹyẹ wọn dájú kọ ẹkọ ga ju ẹni tó fi ṣe ẹyẹ lọ ẹni tó bá bẹ nìkan jẹ ó yẹ kó wọn fi lé garanti kọrọ tó ń dáa ju tiẹ lọ kí wọn àlàjá mọlẹgbẹ sàbẹ nu gbogbo kan yẹn àjá mọ kankan lẹ́yìn náà àwọn sàbẹ wọ́n ta yọ ẹni tó ṣe wípé wọ́n da pọ̀ rẹ̀ àwọn ní tọrọ sí ọ̀pọ̀ àwọn àyè kí ìwà ti fi yàn fẹ́ kí tòun ọjà ọlọ́run bá kó tó wá dé ọlọ́run bá kó tó wá dé mi dàkú sí ó ṣe ìrànlọ́wọ́ fún wa lórí àtijẹ́ni tó hàn níbi àwọn tàbí àtàbíwọ̀n Muhammad صلى الله عليه وآله وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رأني من قراء الشيعة فأرغب بما حالي فكرة في غيري أنا أتبقى في شغل الإسلام والجميع أن كان رفضه في غيري àkókò àwọn ibi tí màmá Malik wọ́n kéde tí màmá Malik sọ pé ẹni pípẹ́ àwọn àgbàbí tó bá ń bínú ó nípìn nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀ sọ wípé lèyàgbé ìwọ̀n bí ìwọ̀n kò pa kí àwọn àgbàbí ọlọ́ọ̀tọ̀ tí wọ́n tó fi ti fi wáyé torí kó fi lè bá a máa dánú bí àwọn kékeré ẹ̀wọ̀n kí wọ́n sọ pé ní tí fífi àwọn tàbí bá ń bínú kèfèrí tó o kù sọ́wọ́ ẹni tí fífi àwọn tàbí bá ń bínú tó di kèfèrí àbí òdi kèfèrí tó bá jẹ́ kí lódodo ní fífi àwọn tàbí bá ń bínú ó ti wá bí àyà yẹn tòṣùwọ́n ká tó kó o ṣí àkèfèrí ní ẹ̀yẹ tí lànà súnà lànà súnà ní kí ẹ tí wàá nígbàgbọ́ wọn tó lè sọ ohun tí wọ́n sọ tó láǹkọ́ á ní òkè tó ní súnà irọ́ mi tó ní sàbẹ̀ wọn ti kèfèrí tó bá nígbàgbọ́ rere ó ní kèfèrí. lórí ẹ̀mọ́ gbàgbé pé ń bẹ́ nu wọn ẹni tó ní pálá ìmọ̀kánì ẹni tó ti kọ́ àwọn afá àwọn kan fa àwọn tábì gbàgbé yẹn fi wúrẹ́ ni. irú àwọn eléyẹn tó bá tó kó fún wọn ti kèfèrí ẹ ti dalábòsí. ọlọ́run bá

wọ́n dá wàá mọ̀ òun náà ni pé ṣé ọlá làbíà bí ọlá làbíà tó a ti ti mọ̀ yín pé gbígbà àtà ìgbà ó ní ti pẹ̀lú àlàáfíà àtà ìlàlàáfíà. Ìjọ dájú ni pé gbogbo ẹni tí ó bá ń gbà wẹ̀ tí kìí sì kírun onítọ̀hún èdè mùsùlùmí. Nítorí pé kíkí yẹn òun náà ni ààlà tí ń bẹ láàrin mùsùlùmí àti kékeré. Ànábì sallallahu alaihi wasallam wọn ni bẹ́ẹ̀ náà lọ́jọ́ والكفر والشرك ترك الصلاه ان لا حتى يبقى حتى يبقى صلى الله عليه وسلم كما تبقى وما كنت في سريع العهد الذي بيننا وبينهم الصلاة فجاء من ذنب الله وعطى فمن تركها فقد كفر ثم تبات في رؤلة كفر أستمع في كفر يجاوي وجاوي èbèrè òní gbà kọjá rẹ ọkàn para rẹ lásán tó tó fi àmúyà jẹun ti jẹ alájú parí. àwọn omi téèyàn fẹ́ mu èèyàn ró mi nígbà téèyàn fẹ́ sàlùwàlà yàtọ̀ sómi téèyàn fẹ́ mu ṣé dípò kéèyàn mú mi yẹn ìyẹn lè fi sàlù àlá àbí kéèyàn kúkú mú kó ti tẹ̀yẹ̀ mú ẹ tó gbẹ ń gbẹ̀yàn. Nígbà tó ṣe béèrè ọ̀sán fún ògbẹ́ fi ọ̀ ọmọ ẹmu ọlẹ́ padà rómì. Mọ́tò ògbẹ́ máa ń gbé ọ́ tó sì lómi mí tó sì ní ó kókó rómi mí ó sì wọ́n pé tó bá mú àbí tó bá fi sàlù àlá títí kó jẹ́ pé ìparun lè dé tìrẹ ní létí ní tẹ́lẹ̀ tó ọlọ́run ọba wa gbogbo ìjọba la wà lábọ̀ wa lọ́rùn kò sí ní ara ẹ̀jẹ̀ fún wa mímí rẹ kò sì tẹ̀yẹ̀ mọ́ lópin ìgbà tó o bá mọ̀ kókò tó omi tó àmọ́ tó omi bá wà ń tò àbúrò sí tẹ̀yẹ̀ mọ́ wàá wá omi tó ti sàlù àlà ó lè jẹ́ pé pure water lórí àbí bottle water ṣùgbọ́n omi gàgá ti bẹ̀rẹ̀ ní ìtòsí gbé olèbí sàlùwàlà olèmọ fẹ́ mu àmọ́ fẹ́ sàlùwàlà tó sọfí ọwọ́ sàrẹ fún un fami gbàgbà kó fi sàlùwàlà kò tẹ sómi kàkà rárá kò sómi mí rárá kò sómi èlò kò sómi mí pẹ̀lú àyẹ̀wò àti sẹyìn nàbà tiri. Sani kí ni ìdájọ́ kéèyàn máa ń jókòó bàbá bàbá èèyàn kò sí tó burú mẹ́ torí pé bàbá wa bàbá wa ni bàbá tó bí bàbá wa bàbá wa náà ni bàbá tó bí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa bàbá wa náà ni ẹni tọ́lọ̀ ọba sọ fún wa ni wọ́n ní nílẹ̀ tàbí kú Ibrahim wọ́n sọ ma kọ́ mùsùlùmí náà mi kọ́ eléyìí ni ìlànà bàbá yín Ibrahim ẹ̀sìn ọ̀kẹ́ Ibrahim alayhi salam ti bàbá wa ti dòtí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá lọ́nlọ́n torí ẹ̀ pẹ̀lújẹ́tò áp bàbá bàbá bàbá yẹn náà làákín bàbá bàbá yẹn lẹ́sẹ̀ bí màánà wípé a máa gbé sípò bàbá nu gbogbo nǹkan o rẹ̀ ló ṣe bí ìyàpọ̀ ẹni gbàtà bá wa ta fẹ́ gbé ogún tó bá jẹ́ kí ń gbà tí èèyàn kú bàbá ti bàbá bàbá ló gbilẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin tó bá jẹ́ pé bàbá rẹ̀ ló ti sílẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin bàbá èèyàn ó ti àwọn ọmọ ẹ̀yà èèyàn dànù àwọn onígbà kọ́bọ̀ bàbá èèyàn ló kù gbogbo lọ torí kí ni wọ́n ní kullu warithin la yarithu máa wojú di mẹ́n àdìláàbí ní ìlànàmẹ̀yẹ gbogbo ẹni tí máa jogún ní jogún nígbà tẹ́ni tó ti kó ló ti sábà bí tó fi tẹ́mẹ́ni tó kú bá ń bẹ̀. Bàbá kí bàbá ló jẹ́ káwọn ọmọ ìyá rẹ̀ káwọn náà máa jẹ́ pé wọ́n mọ̀ pa bàbá yín ló bí yín làwọn fi ń jọ ọmọ ìyá rẹ̀. Bàtí bàbá ń ti bẹ kò sí kọ́ bọ̀ bá wọn ẹlẹ́m ẹ̀wọ́ tẹ̀lé fún àyàfi àwọn ọmọ ìyá tó jẹ́ pé ìyá ló pààyàn pọ̀ pẹ̀lú wọn bí ìyá bá ń bẹ ìyá ò tó láti gbé wọn máa jogún. tọ́ àwọn tó bá dé bàbá bàbá lèèyàn bá filẹ̀ mẹ́ǹkan bàbá bàbá àtàwọn ọmọ yéèyàn bàbá bàbá ò lágbára láti tì wọ́n dànù àwọn kan lọ lágbára láti tì wọ́n dànù òbí yàpọ̀ ẹ̀ ó túmọ̀ sí pé bàbá bàbá èmi bàbá nínú gbogbo nǹkan àmọ́ bàbá bàbá bàbá náà ni bìmọ̀ọ́nà bàbá èèyàn ó lè sọ̀rọ̀ ló kọ́ sọ́ra bìyàn bàbá bàbá èèyàn sì lè jẹ́ kó lọ́sàn yẹn ló kọ́ gba àwọn bìyàn bàbá bàbá èèyàn ó lè jẹ́ pé àwọn náà lẹni tó ṣe pé wọ́n bìyàn lọ́kọ fẹ́ẹ̀ bá jó obìnrin kẹ́ bí bàbá èèyàn ti ṣe lè bìyàn lọ́kọ àbí òye wa tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlẹ̀ àmọ́ àníkè bàbá bàbá rẹ ti fẹ́ àwọn fún ọ kẹ́bí bàbá rẹ ti fẹ́ àwọn á sàn àwọn ìfẹ́ àwọn fún yẹn wọn náà lọ fẹ́ kan rẹ fúnra rẹ àpọ́nlé kan ní kí bàbá yẹn bàbá yẹn náà wá tó yí fọ́pẹ́ kí bàbá yẹn náà wá bẹ́ẹ̀ jọ náà àwọn kẹ́bí kí bàbá rẹ náà fẹ́ àwọn fún ọ wọn lọ fẹ́ kan rẹ fúnra rẹ náà. wọ́n ní èèyàn kan. ọ̀gbẹ́ra rẹ̀ mùsùlùmí ó ti torí ọdún mẹ́wàá sí ìjọ lẹ́yìn ọdún mẹ́wàá lọ́wọ́ abẹ́ máa kí kó láti ṣe. tí yóò san gbogbo òun sí òbílẹ̀ tẹ́lẹ̀ àbí báwo. àkọ́kọ́ á sọ ibi alhamdulilayi ti kèbèrè bọ́ sínú ìlà tẹ́lẹ̀ kèbèrè ni ní ìdílé àdékọ̀rọ̀ rẹ̀ ó di rọrùn nítorí kó fi ẹ̀sìn islam ó ní al-islam kó máa kọ́pìlà ẹ̀sìn islam ó máa ń pa ẹ̀sẹ̀ tó ti síwájú ẹ̀ bí kébèrè kan máa bẹ́ẹ̀ ti mùsùlùmí ní ó sì gbé seventy years láyé àti tọ́pẹ́jì ló ti bàlágà gbogbo òun tí ó bì gbogbo àwọn tí ó bà làkàtì ọ̀yọ́ ká wọ́n tẹ̀sí ní ó pa ẹ̀ bẹ́ẹ̀ náà lè léyìn ní ó pa ẹ̀. ṣètì ọ̀gá kí ní ìlú láti ìdílé náà. Sábà kọ̀ àrí. Ẹ̀yà ń dàlù àlá. wà lẹ́sẹ̀ rẹ̀ kò sì tẹ́kọ́ sọ́ọ̀kì tó lè mú mi pa sọ́ọ̀kì yẹn kò lọ kírun bẹ́ẹ̀ ni lókè ìgbà tó bá ti di kó tó wọ sọ́ọ̀kì tẹ́lẹ̀ tó ti sàlù àdá ó sì mú ẹsẹ̀ rẹ̀ tó tó di kọ́kọ́ wọ sọ́ọ̀kì nígbà tó wọ sọ́ọ̀kì àlù àdá ló fi ó ti sàlù àdá yẹn débi kọ́kọ́ tẹ̀ kó tó wá wọ sọ́ọ̀kì kò sì wọ sọ́ọ̀kì ẹsẹ̀ ìgbà tó ń pẹ̀tẹ̀ ọ̀tún kó tó pẹ̀tẹ̀ òsì ṣùgbọ́n ti lọ́wọ́ sọ́ọ̀tì ẹ̀tẹ̀ ọ̀tún lẹ́yìn ìgbà tó ti pẹ̀tẹ̀ òsì tán ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ àwọ̀ sọ́ọ̀tì ẹ̀tẹ̀ òsì bí ẹ̀ máa ti bẹ́ẹ̀ yọ ọ̀nà ọ̀wọ́ pa sọ́ọ̀tì yẹn fún twenty four hours tí ọba travel lọ́jọ́ agbẹ́ni tó travel ni yọ ọ̀nà ti bẹ́ẹ̀ fún seventy two hours àmọ́ tí o bá ti síwájú pé ọ̀pọ̀ ẹsẹ̀ rẹ nínú àlùwàlá tó pé kó tó di kó ọ̀pọ̀ ìbọ̀sẹ̀ tó bá ti àlùwàlá torí pé sọ́kùnrin lẹ́lẹ́sẹ̀ rẹ ọ̀fẹ́ bọ̀ wá pọ́ńtù la nítorí pé tí wọ́n bá fọwọ́ pa ọ̀pọ̀ parọ́ kò sí kankan bẹ̀ tẹ́lẹ̀ náà ètò wa nù hadith hadith Mughira onígbà fẹ́ bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ anábìyàn Muhammad sallallahu alaihi wa sallam anábìyàn dáhà fún sẹ́yìn ní àtúkọ̀ǹtò ọ̀má kọ̀ àyẹ̀rọ̀tẹ̀ fi wọ́n lẹ̀ nítorí kékeré tó wọ méjèèjì ó ti kọ́ ẹsẹ̀ náà nínú àlọ́ àlá. tí wọn náà bá ti fẹsẹ̀ nínú àlọ́ àlá síwájú kó tó wọ̀ àbó ti kọ́ ẹsẹ̀ nínú ìwẹ̀ jánábà síwájú kó tó wọ̀ alhamdulillah wọn máa fọwọ́ pa náà. ọmọ àti sọ àtìgbà wo láà máa zero twenty four hours ni tí wọ́n ti gbàtọ́ bá ti wọ́n nù àbí láti ìgbà tí àkókò oorun kan bá tó lẹ́yìn ìgbà tó wọ̀ àbí láti ìgbà tí àlùwàlá rẹ̀ bá já. Náà ti láti ìgbà tí àlùwàlá rẹ̀ bá tún já ni àbí láti ìgbà tí àlùwàlá rẹ̀ bá já tó ọ̀fẹ́ tún sí i erike arántí pé àlọ́ aláti jáde ti lago mẹ́fà àbọ̀ àárọ̀ olùfẹ́ tún ṣe àfi lago méjìlá àbọ̀ láti ago méjìlá àbọ̀ láti tírò rẹ ní àbáta ago mẹ́fà àbọ̀ àbí láti ìgbà tó ti wọ́ lago márùn-ún àtìgbà tí ọ̀fẹ́ tún àlọ́ aláàkọ́kọ́ sí ló ti tírò rẹ fún àwọn àti. ojúmọ̀ ti pé twelve thirty to twelve thirty ọ̀la twelve thirty ọ̀sán yìí títí di twelve thirty ọ̀la ní twenty four hours tá a sọ̀rọ̀ eléyìí lọ́dọ̀ gbàdúrà nínú ọ̀rọ̀ àwọn olùkọ́ náà. Náà, wọ́n òbí máa ń pa àwọn aláǹtẹ̀ káwọn máa kí àwọn dọ̀bálẹ̀ kádàpọ̀ káwọn àtàlàyé tọ́tàkù ah, àwọn mẹ́rin tó ní kẹ́sí tẹ́lẹ̀ náà wọ́n lọ́sùn làájà òfin ṣẹ̀rí àti ní pé kò sí lọ́jọ́ bẹ́ẹ̀ ẹjọ́ bá ní bẹ́ẹ̀ ni ó mẹ́rin wá òdùmáà àlè nàmbà fáì ẹni tó bá sì ní bẹ́ẹ̀ ẹ̀ tó kẹ́ lẹ́mùú mú wa. pé ó fi sí àbí ó ó fi sísẹ́mù rẹ̀ yá ara rẹ̀ ó sàn rẹ̀ ó túmọ̀ sí pé ti ní pọ́tù lórí tẹ́lẹ̀.

tóró sílẹ̀ ẹ̀ torí délé ká má fi sí. wọ́n ní sáwọn wa lè máa dọ̀bálẹ̀ fáwọn bàbá àwọn fáwọn ọmọkúnlẹ̀ fún ọdún ìjọ ń bẹ́ẹ̀ la torí látọ̀ àtẹlẹ́ máa ló ń pè fi máa fi ẹ̀sẹ̀ kọ́ni àgbọ̀dọ̀ gbọ́rọ̀ sí ẹ lẹ́nu pé gbọ́rọ̀ sí ni lẹ́nu tó mú ti tẹ̀ lọ àwọn bàbá wa kọ́ ọmọ bínú àwọn ọmọ wa kọ́ ọmọ bínú ọlọ́mọ fẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀ sàlàyé fún ọ̀kẹ́lẹ́kẹ́lẹ́ ètò ìgbẹ́ wa yarí ni wọn lọ òkùnkùn yọ wá dàrú wọn wà nítorí pé ọ̀dọ̀ bá lè òkúlẹ̀ mọ́ àwọn yọwọ́ àwọn oníṣàn sùkúl rẹ̀ má ẹ̀rọ kẹ́kẹ́ nǹkan mí ìdérù pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà náà. Thank you bẹ́ẹ̀ náà ni kò sí tọ́wọ́ lónìí nílà tọ́ra mọ́tò wa dúró tó fira wò lówó tó fira lẹ́ẹ̀kan náà àárẹ̀ ọdún kan lọ́sàn-án wa kúrò ní àwa ní rìbá rìbá báwò náà. ẹ gbà táwọn ọmọ islam ìdílà nígbà tó máa ń ti sanwó tó ń ti sanwó tọ́ba lè kọ̀m̀pútì yọ àgbà mọ́tò padà àwọn ọ̀daràn yẹ gbàtí ọ̀nà òfin ọlọ́run tó náà sọ fún ọmọ islam tẹ́lẹ̀ áfùlà ẹ̀ dìímù sẹ́mu kẹ́yìn lẹ́sẹ̀sẹ̀ ń béèrè ní ìfìdí tọ́ba islam àwọn ọ̀daràn tó ń sin nǹkan yà wọ ìbéèrè tẹ́lẹ̀ náà bọ́sà àwọn gbogbo àwọn wáyé wọ́n gbá ọgbọ́n àwọn làwọn ti kówó jọ bọ̀bá ń pè é rí ìbàdàn ọlọ́mọ ó pé àmì owó táwọn jẹ ló dà wọ́n fà torí ẹ̀ tó bá ti sanwó débi kan tó lè san máa yóò lù sí ìdímọ́tò padà yóò lò lò ń dérè èrè olú ajẹ ó dèrè kẹ́kẹ́ nítorí dèrè àti dílà dílà wọ́n ti dá àtìmọ̀ gbọ́ ti Islam tó bá jẹ́ mùsùlùmí lò wọ́n ti bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà kọ́ kí wọ́n á lọ aráàmù lọ́dọ̀ kẹfìrí kò sí torí lẹ́sẹ̀ bá dẹ̀ kófórí dẹ́nu ìgbà tí ẹjẹ kébèrè wa ní jẹrìbá à ṣé kọ́kọ́ di mùsùlùmí lẹ́sọ̀ fún ni àbí má jẹrìbá mẹ́sẹ̀jì àbá lẹ́sọ̀ fún ni àbí má pa islam pa islam ni torí pé àrùn ńlá ti dá mẹ́lẹ̀ kéékèèké lẹ̀ ń wo lórí rẹ̀ náà. táwọn ènìyàn ta tó jẹ́ pé àwọn máa ń lo àwọn ọmọ àbá ó ní kí wọ́n mú wọn wá ó ní kí wọ́n mú ẹni tó ṣe wípé ń bu wọn wá kù tòun bàtí ó mú wọn ọmọ pé ọjọ́ ọ̀yọ́jú nínú òfin ọlọ́run ẹtú bá tún tàbí ànípa ọ̀dàbí ẹgbẹ́ gbọ́nà àkókò ànábi sọ̀rọ̀ bá àwọn àríwá ìlú sẹ́lẹ̀ a máa fi àjẹ wọ́n lè ní kó lọ tẹgbà fún ojoojúmọ́ kó máa tẹgbà ọgọ́rin pẹ̀lú dí àti kára ẹnu tó kó bá wọn ọgbà kọlọ tó sí adájọ́ bá rí àmì tó bá bú ànábì sọ̀rọ̀ bá wàrí ìwárí ìwòsàn tó bá tú bá gan wọn pa nínú òfin ọlọ ó túbọ̀ ọ̀ràn wọn gbọ́dọ̀ pa ilé ẹ̀jẹ̀ bó ti jẹ ìyá ọ̀gbọ́n ìyá gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ kó gbọ́dọ̀ fẹ́nu wá rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n kàn máa wù bá nàbì gan ṣe bíbí àwọn náà rẹ̀ ẹ̀yọ́ mi ti pẹ̀ islam rẹ̀ jẹ́ tí ọ̀pọ̀ wọ́n túbà bẹ́ẹ̀ òwúrọ̀ ẹ̀bẹ̀ lórí kí à ah, òun náà ti túbà tí wọ́n kàn sí ànábì lójú ànábì wọ́n túbà àyè lójú ayé ànábì àbánábì ti òfin tó sì wà nígbà tó bá túbà ànábì ká pa ẹ̀ bóyá sáà àwa tá a wà láyé ìdájọ́ ní ká pọ́. wọ́n ní sáàlì máa fi tuntun wọn máa fi tààràtààrà àbí ìdá máa fi tẹnu tó sì ní àlùkò káwọn ní. alákùnlé hàn gbogbo nǹkan tó lọ́wọ́ bá ti lé wọ̀ fún wa. a gbọ́dọ̀ lò ní lílò tọ́tàn má irú tó lọ́nà pọ̀ wá. ẹnì pé lílo èyí ọ̀bẹ nu lọ ó ní ìpè pẹ̀lú wọn tí máa ń lu ọtí. tòtún bá fi sẹ́nu dájọ́ tiẹ̀ náà ti ti tẹ̀lé lò sí ọ̀pá ọ̀pọ̀ pa yàtọ̀ sẹ́ni tó fi sára eléyìí ń sẹ́pẹ́rẹ́. àmì tó bá fi sẹ́nu ìdájọ́ rẹ̀ ní kó ṣe kí ni ko sì kíni ni oun ti kọ́ àjẹgbà ló. kò tẹ̀sẹ̀ dìgbà tó bá kọ́ nítorí pé má àkàrà kẹ̀bì ìròhó ọ̀kọ̀lì ìròhó haram gbogbo tó ṣe pé púpọ̀ rẹ̀ yóò mú ni máa ń ríra kékeré rẹ̀ gan kọ́ haram náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك